Assalamu warahmatullahi wabarakatuh. Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára wa ọ̀kan ṣoṣo. Bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àtìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì, àwọn aráalé rẹ̀, àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn ti di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run gbogbo àwọn ìgbìyànjú kálukú wa lọ́sàn-án àti lóru ọlọ́run kó gbà níjọsìn lọ́wọ́ wa gbogbo àwọn bí a ṣe ń sapá lìtẹ̀kùnà kẹ́límọ́tò lọ́ọ̀yì fíyàlọ́ òlìyà ó lè já sí wípé tọ́lọ́run òun ní ọmọ lékè tọ́lọ́run ní ó máa borí kọ́lọ́run kó gbà bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa làlá haúlà ọ̀là kó wáta now agbọ́nrin tí a fẹ́ fi sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí agbọ́nrin kan tí ó relevant pẹ̀lú àsìkò tí a wà yìí tó bá ti ń di pé December ń bọ̀ àbó ti wọlé àìmọye àwọn ààyè ìdánilẹ́kọ̀ọ́ nípa ọdún ìní ò ti máa lọ a rí pé tí ìtúnu ààwẹ̀ bá ń bọ̀ àbíléyá àwọn tá a máa ń sábà sọ ń gbà yẹn ẹ̀kọ́ àwẹ̀ bó la ṣe ń yọ jákà bó la ṣe ń ṣe itikaf bó la ṣe ń lọ ìdí gbogbo àwọn nǹkan yẹn àwọn àfọwọ́ máa sọ tó bá jẹ́ léyà àkámù lẹ́wọ́n dé híyà kí lọ́jọ́ ọmọ ẹran léyà irú ẹran wo lọ́wọ́ léyà ìwo ni ọ̀wọ́ léyà májẹ̀mú wo lọ́jọ́ ẹran ọwọ́ léyà kí ni òjò ọwọ́ léyà bó la ṣe lọ rí bó la ṣe kírun so kí làwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́jọ́ ọdún àwọn tọ́jọ́ mọ́ tá a lẹ́yìn ọdún àwọn àdájọ́ àyámù tẹ̀sírèk torí pé kò rújú kódà ẹni tí èsè mùsùlùmí ọmọ pé mùsùlùmí lágbàáyé wọn ní ọdún <clears throat> torí pé lìkúlì kọ́ọ́mìn àìdún gbogbo òjọ náà máa ń ní ọdún tiwọn ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn Islam ọlọ́run ṣàánú wa pẹ̀lú nǹkan kan tó yẹ ká fi máa ṣe alhamdulillah ìtọ́lọ̀ ń fi sàánú wa ni pé àwọn nǹkan tá a máa ń ṣe nínú ẹ̀sìn tó bá jẹ́sìn ó ní uniformity àti universality bákan náà la ṣe máa ń ṣe bákan náà ó tún wá kárí alé àlàmíyà ni kìí ṣe pé àwa wà nàìjíríà a wà sọ pé ìdí tiwa ẹ̀yìn àlàásàrì ní káàkiri pé àwọn ará amẹ́ríkà ló yẹ kán máa kí tiwọn lẹ́yìn zuri káwọn ará togo kán kí tiwọn lẹ́yìn àsùnbà rárá gbogbo ayé ló ti mọ̀ pé àárín ṣubú ìsìndúrì la máa ń kí eid òun ò sì yọ ká tó ṣe kí ni o ká tó kí àsìkò dù á la sì máa ń kí gbogbo ayé lọ́mọ yìí pé aláǹgbà kọ̀wọ́ iléyá kódà adìẹ kọ̀wọ́ kí ni o iléyá tọ́kì kọ̀wọ́ iléyá gbogbo ayé mọ̀ pé ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin ló ṣe kí ni o ló wọlé yá torí pé ẹ̀sìn yẹn ọ̀dọ́ ọlọ́run kan ló ti wá tó sì fi rán ànábì ẹyọ kan tọ́kàn ìtìsànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam fáwa mùsùlùmí tá a wà àlìjáná ẹyọ kan tọ́nà ẹyọ kan yẹn dá tó sì já sí pọ́lọ́ nǹkan yẹn ẹ̀sìn kan ṣoṣo tí ó gbà náà ní Islam inna dina inda Allahi al-Islam ṣùgbọ́n torí pé a rí mọ̀dábùdàbíìnà àwọn tọ́já sí wípé olójú èjì bí ọ̀bẹ ni wọ́n wọ́n pọ̀ nú àwa mùsùlùmí láìlá àwùláyí wà láìlá àwùlá ẹ ní mọ̀bọ̀yá mùsùlùmí ni wọ́n àbí wọ́n ṣe mùsùlùmí àjọ máa ń kí jímọ̀ ni àjọ ń gbààwẹ̀ nínú Ramadan kódà ẹran iléyà tí wọ́n máa ń ga ju tèmi àti tiẹ̀ lọ kódà ọlọ́run tó ní káwọn òrówó máa lọ ájì jèmi àti ẹ lọ àwọn tó máa ń rówó lọ úmúra ṣùgbọ́n tó bá dàsìkò túnú àwẹ̀ àjọṣe tó bá di àsìkò léyá àjọṣe tó bá dàsìkò Easter wọ́n jọ ṣe tó bá dàsìkò kérésì wọ́n jọ ṣe wọ́n wá ní slogan kan pé gbogbo ọdún tó bá bá ní láyé ṣíṣe làá ṣe kí ni o làwọn máa ń ṣe ìyẹn ló fà táwa tá a jẹ́ mùsùlùmí tá a sì gbọ́dọ̀ sọ́ra kí lọ́kàn wá nínú àwọn ọdún kí ni ọ̀kàn wá ibi a ti wá yanjú eléyìí ọ̀rọ̀ tó wá dàrú a tó wá ráhàn mùsùlùmí kan náà táwọn náà tó wá ń ṣe àdádálẹ̀ àwọn ọdún tí èsàrọ̀ ọdún tọ́lọ̀ àtànábì ni a ṣe sallallahu alaihi wọ́n wá sọdọọdún nítorí pé wọ́n ṣe kí ni o wọ́n fi ń buta ẹ rí i pé ní oṣù rọ̀bí làwà làwà yìí òní thursday rọ̀bí làwà nínú ọ̀ka ti sultan ti sultan sokoto release níbẹ̀ rọ̀bí làwà monday làwọn fi rọ̀bí làwà one monday ni sultan sokoto ní nàìjíríà ti wà ní fi rọ̀bí làwà pẹ̀lú òǹkà yẹn òní ni eighteenth ṣùgbọ́n nínú àwọn òǹkà míì òní jẹ́ kí ni o nineteen jama sọ ilé wà tó yẹ pé ní nàìjíríà ẹ̀rí last week Friday òun ni wọ́n declare gẹ́gẹ́ bí kíni o holiday mọ́lúdì wọ́n kà kún Rabiul Awwal twelve ẹ ń bá máa ń sábà tún gbà àwọn rédíò wa ẹ tún rí àwọn aláwàdà of Islam àwọn aláwàdà àwọn celebrity of Muslims tọ́jẹ́ pé àwọn náà ti fẹ́ sọra wọn di celebrities wọ́n fẹ́ sọra wọn di àwọn Nollywood àwọn náà fẹ́ sọra wọn di àwọn tí wọ́n fẹ́ mọ́ tó jẹ́ pé wọ́n fẹ́ kírètì òkìkí fúnra wọn nínú àwọn tí wọ́n ṣe prógámù lórí rédíò èèyàn ọmọ wa rẹ́rìn ẹ̀yin èèyàn máa pè wá wọlé lẹ́nu àfi sọ̀ndé mọ́rùd nàbí ẹ máa pè wá wọlé wọ́n ń sọdún àwọn abiyàn pé ọdún òkìlẹ̀ ń ṣe wọ́n láwọn sọdún mọ́rùdì à kí ni àkẹ́mù ìdìlì mọ́rùd gbogbo àfáàyè náà máa ń sọ nípa àkámùlì ìdáyìí àwọn míì ó dẹ̀ gbé wá wọ́n sọ ti Ramadan lọ́tọ̀ wọ́n sọ ti léyà ní kíni ọ̀tọ̀ àwa béèrè pé ẹ sì lẹ́yìn sọdún mọ́lúdì náà lẹ́yìn mùsùlùmí tó sí gbọ́dọ̀ tó ń dàrú mẹ́yìn náà lọ́wọ́ ọ̀dà kíni ọdún ọdún ara ẹ̀kọ́ ẹ̀ pé ká lọ ìdí bá ara ẹ̀kọ́ rẹ̀ òun ni kọjá sí wípé tá a bá dé ìdí kámọ̀sí náà fìlà kí ìmọ̀ọ́mù sàlá akọ́bárú méje níraka alákọ̀ọ́kọ́ kó ṣe márùn níraka ẹlẹ́ẹ̀kejì kó sì já sí wípé ká lọ́ra kí ìdí ìtúnu àwẹ̀ torí àwọn tí ó ṣe ìkàrájù zakati lèkété bákan náà wọ́n fẹ́ kọjá sí wípé ìtúnu àwẹ̀ ń tiẹ̀ kí oòrùn ó ti yọ kó ṣe kọ́dírù ròmọ̀háínì ọrùn fà méjì tó bá jẹ́ léyá káyára kírun léyá torí àwọn tí wọ́n pọ̀ fún ẹran àwa béèrè bí ọ̀dà kí ni ìdájọ́ ìdájọ́ mọ́ wa kì í sọdún Islam ẹ mọ̀ jẹ́ atara wa jẹ́ àwọn tí wọ́n láwọn mo mú láti bẹ̀rù kí n tó ọdún àwọn ẹ rí i pé nínú tí ò rújú ó bá àwọn kèfèrí tí wọ́n ń ṣe àìmọye ọdún anabi sallallahu alaihi ọ wá ń jẹ́ kó mùsùlùmí mùsùlùmí <clears throat> ẹ pé ọlọ́run ti ṣe yín lóore o ọlọ́run ti bá yín gbogbo ọdún táwọn èèyàn yìí ń ṣe ọdún méjì bí àbìmẹ́ì ọdún ni ọdún òsínú àti ọdún kíni o Eidul Fitr wà Eidul Adha ọdún òtúnú ààwẹ̀ àtọdún yìí ti kọjá pé dẹ̀lílò nǹkan ọ̀tẹ̀ ẹ̀rí kan ni tó wà straight forward tó gé nǹkan hàn pé n ti ń jẹ́ ọdún nínú ìsìláàmù ọdún méjì ni ìtúnu ààwẹ̀ àti ṣùgbọ́n ẹ̀rí pé ọjọ́ ọjọ́ ọdún ni fáwa mùsùlùmí ló fi já sí pé haramu nínú ṣẹ̀ríà kéèyàn ó máa gbààwẹ̀ ọjọ́ jímọ̀ nìkan tí ẹ bá ṣe pé èèyàn gbààwẹ̀ ọjọ́ tọ́ọ̀sì tó gba jímọ̀ mọ́ àbọ̀ gba jímọ̀ ó tó gba kíni o sátidé àbọ̀ gba thursday friday saturday bọ́yọ́ bọ́ sí ayamulibir àwọn ọjọ́ funfun kẹ́nìkan kẹ̀ máa dáwẹ̀ gbà lọ́jọ́ jímọ̀ aládàdálẹ̀ ó ń bíbí àlóńtàn èyí máa ń gbààwẹ̀ ìjọ ọdún ọjí jímọ̀ ọjọ́ ọdún wa ni lànàbì sọ́lọ̀ láàrín sàrẹ́jà pé ìjọ tó lóore jù ìjọ ọ̀sẹ̀ ọjọ́ ni torí pé dànà bíi wà kódà ni táyé ọba parẹ́ ni kò ní parẹ́ Monday kò ní parẹ́ Tuesday kò ní kò ní ilé òfin já sí pọ́jọ́ ọdún òun lọ́jọ́ jímọ̀ tẹ́ ẹ bá tún wá wọ ọjọ́ ọdún jímọ̀ òun náà tún ní kíni o adab wa ahkam mo ní tíra kan lé tíra tó fẹ́ lé ní bí hundred pages ọ̀rọ̀ ọ̀dàjọ́ jímọ̀ nìkan sọ ìtọ́jọ́ mọ́ ọjọ́ jímọ̀ kíka sọ́ràtúlì káàf lọ́jọ́ jímọ̀ ìlọ jímọ̀ nítọ́jọ́ máa fẹ́ fárun abíyá afẹ́ fárun abẹ́ gbogbo irú aṣọ wo láwọ̀ sáré lo pàfúùmù lọ yídì sóbì lè lò sóbì ò lè lò gbogbo ìdájọ́ jímọ̀ nìkan àwọn àfa àkọtí àlórí ẹ̀ torí pọ́dún ni. tá a bá wá rò pọ̀ ọmọdún méjì jẹ́ ọdọọdún mélòó bá ní ìsìn ọdọọdún mẹ́ta àtọ́kàn wà ọdún méjì nínú ọdún ọdún kan lọsọọsẹ ọdún tọ̀sọ̀ọ̀sẹ̀ kò nídìí pàǹpẹ̀ràn tọ́ra àti ráwọn kan tí àwọn àlìjànù tán ṣe ṣíríkù wọ́n zàyà náà ṣíríkù fún wọn wọ́n wà tó máa pé ah tọ́ba náà fà yẹn gbogbo ọjọ́ Jímọ̀ kò ní mọ̀ pẹ̀ràn wáìtì àwọn àlìjànù lọ́wọ́ amọ̀jẹ̀mú fún kó lè sórí ibú lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ nínú ẹ̀kọ́ Jímọ̀ ẹran pípa ò sí ń bẹ̀ pé nínú ẹ̀kọ́ ọjọ́ Jímọ̀ àwọn apá tọ́kì àbáwọ̀ apá díẹ̀ rárá ìtọ́kẹ̀wà ọjọ́ Jímọ̀ òun ni kákakáfì súrà tààkà níbi ìran àsọ̀bá níjọ́ jímọ̀ hadithi ń bẹ lórí ẹ̀ sọ́rọ́tù sájídà ó wà ní sọ́rọ́tà àká sọ́rọ́tù ìsàn ìwẹ̀ tààwẹ̀ lọ jímọ̀ hadithi ń bẹ lórí ẹ̀ bá a ṣe ṣèmára irun abíyá irun abẹ́ irun èékánná ẹ̀ka èékánná àti irun mú ká túnra wa ṣe káwọṣọ gidi ká lo pẹ̀fúmù tó bá jọ́kùn gbogbo ìdájọ́ ń bẹ lórí ẹ̀ torí pọ́jọ́ ọdún ni jẹ́mọ̀ sí ní tàǹsọ́ yàbí di jímọ̀ mọ́ ìtúnu ààwẹ̀ àti iléyá ọdún di mélòó ní Islam ọdọọdún mẹ́ta jọmọ ẹ wá jẹ́ fún wa nínú tọ̀kan táwọn àáfàá máa ń ṣe ìṣàrà lọ síbẹ̀ sẹ́ẹ̀rí gbogbo ohun tí bá ń jẹ́ ọdún nínú Islam tá a bá ń sọ̀rọ̀ al-ayad mafhumul ayad aladọ́wò ilkitabi wa sunna lábúdà mímú kọ́rọ̀ náà ti há bílẹ̀ ibadat. sẹ́ẹ̀rí gbogbo ohun tí ń jẹ́ ọdún nínú ìsìláàmù ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ìjọsìn àwọn èèmọ̀ yọ ọ̀rọ̀ ọwọ́ ìtayọ̀ ìwọ tó o bá ní bí ìdìdìrín kan lọ́nà àdúgbò wa kan ń bẹ̀ ọwọ́ kálù àbí ogójì ọjọ́ ń bọ̀ wá bóde ó ti á sọ rẹ̀ ah mo ti di wòlíì mo ẹsẹ̀ mo ti rí sọ́mà ní ìsìn lọ́wọ́ ń lọlé àwọn àgùntàn ní wá ń bẹ́tọ́ lé ọ lórí. màmá microphone ọlọ́run wọlá pé ogójì ọjọ́ rè tí mo ti rí sánmà káyìn tí mi ń ṣe nǹkan kọjá pé mò ń bólúwa mi sọ̀rọ̀ gbogbo ń tẹ̀lé rẹ̀ ọlọ́run wọlá ṣé òkè nìkan ó pẹ́ pẹ́ pẹ́ kó rí bẹ́ẹ̀ a ti àmì àmì ṣéwù ṣéwù ẹ̀rọ jáde wọ́n ti rí sánmà ti pẹ́ sóye kò kírun jàmá láyé ṣáàdùn jàmá wà lálẹ́ jùmọ̀

ẹni tó ọlọ ọlọ́run ẹ ọlọ wá sọ́dọ̀ rẹ ọlọ́run wọ́n tó ń ẹni tí ò kírun kò kì í ọwá ṣe sàṣàlàtù kan àṣàlàtù burúkú lélẹ́yìn olórí ntọ́lọ̀ ntọlọ ẹ̀dá wa ni ká kírun jẹ̀mọ́ ká kírun lásìkò wàlàkọ́dìrọ̀ àìtùnà wà máa á ìlà àmọ̀nà tọ́pọ̀ pàápàá ẹ ní nìkan kọ́ mọ̀ máa kírun mọ́sálásí kọ́ máa yapa àrùn jẹ́mọ̀ mùnáfíkì ló ń tọ́ ìdán kẹ́nìkan wá ní òun fẹ́ sọ ọdún ní Islam á wà bèrè pé ìjọsìn wo ẹ wo ọdún òtún àwẹ̀ ó ní í ṣe pẹ̀lú kíni o asọ́ọ̀mù wàsọ́ọ̀mù rúkúnún min arkanil Islam àsáárì kan ṣe nínú òpó márùn tó gbẹ́sìn wá dúró ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọdún tá à ń ṣe ní ìsìláàmù àwa fi ń dúpẹ́ ní àfihàn ìlàsẹ̀ máa ń sọ fáwọn mùsùlùmí tí wọ́n máa ń kọjá àlà lásìkò ọdún wọ́n wàá ṣe jẹ́rì wọ́n ó ṣe fámì ẹ wà rẹ lómi ó ti ń lò jáàbù tẹ́lẹ̀ yọ wàá wọ ìjáàbù tó transparent ẹ ra àwọn ẹlẹ́yà kan náà tọrọ ti dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n wàá ṣe jẹ́rì fọmọ wọ́n ó ṣe attachment fọmọ pé kò kù tí ìbàlágà ọdún ló dé tá à ń ṣe àwọn ẹlẹ́yà tọrọ ọlọ́run ìjọ́jẹ́rù ẹlẹ́yà tẹ́ jókòó àwọn ẹlẹ́yà tọrọ ti dàrú mọ́ lọ́wọ́ náà máa ń ṣe bẹ́ẹ̀ o ẹlòmí ò tó bóra torí pọ́n bẹ́ẹ̀ sọdún ẹlòmí ò ṣe jẹ́rì yóò ṣe pámì ẹlòmí ò tọ́ gbogbo àwọn ṣẹ̀rẹ̀rin tán máa ń tọ́ ẹlòmí ò wá wọ aṣọ tí ó transparent ó láwọn ń sọdún ọdún kan yẹn ẹ̀ ń yọ̀nu àwa máa ń dúpẹ́ lọ́ba Allahu akbaru Allahu akbaru Allahu akbaru la ilaha illallah ń dúpẹ́ bọ́lọ̀ ni Allahu akbaru Allahu akbaru kí láàfin tẹ̀lé walillahil hamd kí láàṣẹ jẹ́mọ̀ à ń dúpẹ́ fọ́lọ́ pé aráàwẹ̀ gbà ìkan nínú òpó ìsìláàmù àríṣe ilé ya ń kọ́ ya ní ṣe hajj pẹ̀lú hajj wàlà rúkúnú nínú islam <clears throat> hajj orígun kan ní orígun islam ni àwa tí a bá lọ hajj lọ́dún kan àwọn ò àràfà níjọ́ tá a bá gàràfà ìjọ́ kejì ẹ̀ ní gbogbo àwọn yòókù sọdún láyé ìyẹn lànàbì sallallahu alaihi wasallam ló ṣe tó wà ní súnà rẹ̀ gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ̀n bá ní hajj ẹgbàáwẹ̀ ìjọ àràfà ààwẹ̀ ẹjọ́ àràfà sí rè yuka firu sanatai madiyatan wa mustaqbala ọdún kan tó ti lọ àtọdún kan tí ń bọ̀ ọlọ́run nìkan àyẹ̀sẹ̀ rẹ̀ dànù fún yẹn nígbà táwọn ọmọ ìyá wa bá wá ṣe ájì ẹ rí i pé àsìkò iléyà tó bá ti kú jọ́mẹ̀wá wa tá a bá fẹ́ pẹran wọ́n ní amáàmúrán kankan kó nìkan ni o ara wa àdìfì mú salama ń bẹ lórí ẹ̀ ìwọ tó o bá ti fẹ́ pẹran iléyà má farun abíyà rẹ má farun abẹ́ má farun orí mage gé èékánná ọwọ́ má gé èékánná ẹsẹ̀ ó dẹ̀yìn iléyà ìgbà tá a bá dé ní yídì àwọn ní ni hikimoto wà ń bẹ fi àkọwà <clears throat> ọ̀rọ̀ pọ̀ táwọn onímọ̀ sọ lórí ẹ̀ àwọn kan sọ pé tẹ̀síbí àn bìlẹ̀hù jáàjì wọ́n ní bí wọ́n ṣe ní á má gérun ká má wọn láàfin jọ àwọn tó lọ ṣe ájì ni àáfàá wa ibn hajar al nínú tírà àwọn fatul libari ọ wà nínú ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tán láwọn onímọ̀ sọ àwọn míì sọ nǹkan míì ṣùgbọ́n alimoyim ẹ rí i pé tá a bá fẹ́ ṣe léyà á kọ̀ gbá àwẹ̀ àwẹ̀jọ́ àràfà àwa tí a gbà àwẹ̀ àràfà gan gbogbo ayé mọ̀ páwọn èèyàn kan bẹ ní kíni o ají pàápàá àsìkò ayé ti dára wọn bọ́mọ ìyá kan ṣe ń sọ kóńdé òní wọ́n ń sọ àwọn tó wà ní àràfà ó sì bù ẹ́ fún. wọ́n lọ wọ́n lọ wọ́n láàjọ́ kan oṣù rẹ̀ jẹ́mi náà wà bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ orí ẹ̀ wú torí pé ẹ̀rí gbogbo mùsùlùmí ayé aláwọ̀ pupa aláwọ̀ funfun aláwọ̀ dúdú àyìnrín wọ́n wàá wọṣọ kan náà bí ọdún kan tí kan nú àwọn tó ń comment lórí àwọn tó ń ṣe ájì yẹn ó ní ẹ máa wo àwọn èèyàn yìí o mùsùlùmí kan náà ni wọ́n tí wọ́n jáláwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ elédè ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n múra bákan náà wọ́n ń ṣe ìjọsìn kan náà láàyè kan náà fún ọlọ́run kan náà níjọ́ kan náà kírísítẹ́nìtì ò rí báyẹn ẹ̀ jásálẹ̀ alhamdulilayi wàláì kírísítẹ́nìtì ò rí bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀gẹ́ wọn ń jowú wa ní àìmọye nǹkan làwa ní nǹkan mọ̀ sálámà wa ọ̀bá àjẹ́ yorùbá ọ̀bá àjẹ́ haúsá ọ̀bá àjẹ́ yíbò asalaamu alaykum tó o bá ní àlàáfíà fún nílé yìí o ti mọ́dọ̀ tó o bá délé haúsá bó o ló ṣe wí àlàáfíà fún nílé yìí nílé haúsá bó o ló ṣe wí ilẹ̀ yíbò bóò ló ṣe wí ní Togo bóò ló ṣe wí ní Britain bóò ló ṣe wí ní Cameroon bóò ló ṣe wí lamẹ́ríkà wàláì tí n bá dé Amẹ́ríkà Salamu aleikum kò chéǹjì tí n bá dé Chicago Salamu aleikum tí n bá dé Australia sàlámù aleikum bí mo dé Egypt sàlámù aleikum bí mo dé Saudi Arabia sàlámù aleikum bí n bá fẹ́ èmi ilẹ̀ haúsá lèmi ti sáàfù ní Yobe ní Damaturu wàláì tẹ́ ẹ̀dà àárọ̀ ọjọ́ tí mo kú ní Damaturu ní Yobe mo sì líìdì wọn nù ọ̀run èmi mo tún líìdì wọn lásọ̀bà kí n tó mọ ẹ̀bọ̀ wá sí Ìbàdàn padà níjọ́ tí màá kó lé Haúsá èmi ọ̀gbà Haúsá àwọn ọ̀gbọ́ Yorùbá mo tún máa ń ṣe wáàsí fún wọn Malam kan Malam Idris òun ni ọmọ wa tu òun gbóyìnbó èmi ò mọ̀ ṣe lecture ní English òun ọmọ tu pé malami yánà che aláàkè ìsàtìnà malami lọ́dọ̀ wọn àáfà ní málàmí sátidí malami yánà che aláṣẹ àchíkín kùránì dé súnà yóò máa tu ní haúsá pé malam sọ pé ọ̀rọ̀ báyìí bó ṣe ríre o ọlọ́run sọ nínú kùránì ànábì náà sọ nínú súnà wàláhì mọ jẹ oúnjẹ haúsá àjọ máa jẹun báyìí àjọ tọwọ́ bọwọ́ àjọ ń kírun àjọ ń fẹsẹ̀ kura àjọ ń ṣàwàdà kódà àìpẹ́ nílé haúsá ni ìbágbà tíkẹ́ẹ̀tì ájì àjọṣe rédíò program rédíò program lọ́hùn tó jẹ́ pé wọ́n ìyá rẹ̀ lọ́dọ̀ àwọn lọ́hùn tó jẹ́ pé English lecture nínú Ramadan àjọṣe tọ́ọ̀rù deputy governor wọn báyìí àjọ ọ́fíìsì ẹ̀ ẹni tó yàkàtà general àwọn alọ́sẹ̀ tọ́ọ̀rù lé rẹ̀ governor's office adébẹ̀ so orítọ́ láti jẹ́ mùsùlùmí àti láwọn nǹkan kan èmi fẹ́ lídìí irun ìyìn nídìí kí n sọ pé ọlọ́run tóbi ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé ìyìn nídìí ẹ̀ tí n bá ti alhamdulilayi rabbil alamin haúsá ti tí wọ́n sọ sẹ́mi Allahu liman hamida rọ̀bánà wa lákàlẹ̀ àmì Allahu akbar bákan náà lásìkò kírun ara tó ṣe yẹ pé ìwọ tó bá ṣe ìsìláàmù ah, wàláhì ọ̀rọ̀ ayé wa ó tún ní rọrùn dé sí ìwọ tó wá ń ṣe ìsìláàmù náà tó tún yọ sọ́ọ̀sì lọ àbó ń ṣe ìsìláàmù ẹ̀mí rẹ tó ń dá òtù pé ọ̀nà wàárẹ̀ ah, ọlọ́run tètè jẹ́ pé wáṣíwáṣà àlẹ́dí yù wáṣíwíṣù fíṣù ọlọ́run jò kú lẹ́mìí rẹ wàláhì ẹ̀sìn tọ́lọ́run ọgbà rè iná dínà àyíndà lọ́ọ́yì jama tó bá wá rí bẹ́ẹ̀ nígbà tá a ti wá rí i pé ọdún lọ́dọ̀ tiwa ó ní í ṣe pẹ̀lú kíni o àlẹ́ ìbàdàt àwọn ìjọsìn ni kè wá ṣèjọsìn lásán àwọn orígun ìsìláàmù tẹ́ ẹ bá wá wo ọjọ́ jímọ̀ náà òun náà ó ní í ṣe pẹ̀lú kíni o àsọ̀láàtì àṣì ọdún mẹ́ta tí ń bẹ́nu ìsìláàmù ó ti mú mẹ́ta nù òpó ìsìláàmù ọdún ọjọ́ jímọ̀ ó mú àsọ̀láàtì ọdún idul fitir o asuyam ọdún iléyà mú o alhaj ó kù mélòó jẹ́ azakat iman ṣe rí àlè owó owó gbogbo ara gbọ́dọ̀ ní gbogbo ayé kí o lè yọ zaka ẹ̀ ń bá lówó àsáwọn jẹ́ òkú ẹ̀sìn iwájú ọlọ́run wá fi wọ́n kọ́ sára kíni o ọdún asọ́láàt azakat asiyam alhaj la kò ní ṣe pẹ̀lú nǹkankan má àkàmù wà àdáàbù kí ni ìdájọ́ rẹ̀ kílẹ̀kọ́ rẹ̀ kò sẹ́kọ̀ọ́ ok tó bá dúpẹ́ kílẹ̀ ẹ̀kọ́ jímọ̀ mo lè ṣe wákàtí lẹ́tọ̀ wákàtí márùn lórí ẹ̀kọ́ jímọ̀ mo ní odidi tí à ń lé lórí ẹ̀ tó bá ní kílẹ̀ ẹ̀kọ́ ọ̀túnú àwẹ̀ ẹ̀kọ́ léyá mo lè ṣe lẹ́tọ̀ five hours lórí ẹ̀ tó bá ní kílẹ̀ ẹ̀kọ́ ọmọ olúdi ìlérí kankan ṣe lórí ẹ̀ torí kọ̀ lẹ́kọ̀ọ́ tí àwọn ìtìrì tí àtẹ̀yàn fẹ́ kà tó o bá lẹ́kọ̀ọ́ rẹ̀ á gbé ọ ṣubú àfa á jù ọ sínú sọ́kàwé pẹ̀lú question á bí ọ fẹ́ nínú ẹ̀kọ́ rẹ̀ àsìkò owó náà ní ká ṣe mọ́ olùdí tó o bá pé kílẹ̀ kọ jímọ̀ máa ní jímọ̀ lẹ́yìn ìgbà tó rùn bá yọ tí zawal àsìkò zuri iná ní akí jímọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nínú ẹ̀kọ́ jímọ̀ agbọ́dọ̀ rẹ̀ kà tíbùlì jùmọ̀ à kútúbà sì gbọ́dọ̀ wáyé á bèrè pé kílẹ̀ kọ́ mọ́lúdì kútùbà mélòó ni ó wáyé nínú mọ́lúdì èèyàn mélòó ló kéré jù tá a gbọ́dọ̀ rí nínú mọ́lúdì sọ ti yé súrà wo la fi kírun níbi mọ́lúdì <laughs> súrà tá a kà jọ jímọ̀ wàlẹ́ àdìsí ń bẹ lórí ẹ̀ sẹ́yìn pé ọ̀tọ̀ ní ti alẹ́ àrẹsẹ̀ bí sọ̀rọ̀ bí kalẹ̀ àlá alẹ́ àtàkà àdìsí lè gọ́ ọ̀ṣìyà àdìsí kanu àdìsí mi tó gbé suratul juma àdìsí oní suratul qamar àìmọye àhàdìsí àbí ọpẹ́ súrà wo la kà níbi mọ́lúdì <laughs> rákà mélòó ni tẹ̀kìbírọ́tùlì rọ́ọ̀mù mélòó láṣẹ ń bẹ̀ ó fèèlì sáfàrún abíyá lọ mọ́lúdì àárọ̀ ni mọ́lúdì ọjẹ́ ni àbí ọ̀sán àbí rọ̀lẹ̀ àwọn kó ṣe tiwọn láàárọ̀ àwọn kó ṣe tiwọn mọ́júmọ́ fúlàní bíi àsálà ń ṣe ṣe ó fèèlì bẹ̀ yẹn torí kèé sọdún ẹ mọ̀ wùlẹ̀ sọdọọdún ọdún tá a nínú ìsìláàmù ní ìsìn ọjọ́ mélòó jẹ́ mọ́ o mẹ́ta ọ̀dà ẹ wá já bọ́ síbi àyádùlùkù fà àwọn ọdún àwọn kèfèrí ṣé ẹ ráwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká gba tító ká láyọ̀ ọkàn pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún wa kèfèrí tí wọn ò lẹ́sìn gan àwọn máa ń gba tító pẹ̀lú kúfúrú wọn bí ọ̀rọ̀ kan tá à ń sọ láìpẹ́ yìí ẹ rí àwọn kèfèrí wọn à ní mọ́mọ́ lọ sùkúù mùsùlùmí mùsùlùmí ọ̀wà àpò ọmọ wọn ẹ mọ̀ sùkúù kan ló ń sálẹ̀ yín o wọ́n tún kọ́ a Catholic mission school nígbà kan tí mo fi máa ń tìjì ní mòlùkọ́ rọ́ngbà yẹn wọ́n ara kọ́ kékeré ẹ̀ ń bá mọ few years ago wọ́n kọ́ kúnkulu tí ọ̀hún a Catholic mission school wọ́n kọ́ kúnkulu ẹ̀ ń bá ránjú dáadáa ní òrí ní ìsìn ọlọ́run ti establish wa àti kọ́sùkú wa parí àti rẹ́sì ẹ̀ àti kàn àti ṣègéètì sí wọ́n ti wá kọ́ tóbi a Catholic mission school ẹ lọ́ọ́ forí sọ transformer tí ọba tẹ̀yìn lọ́rùn don't be surprised ọmọ mùsùlùmí lọ́pọ̀ ní èka fílímìtà sọ. èmi náà rẹ́lẹ̀ àtọmọ́ wọn lọ́bẹ̀ wàláì wàláì mi gan rẹ́lẹ̀ àtọmọ́ wọn lọ mo rí mo fojú ara mi rí báyìí. sóyè a Catholic mission school o ò lè rí àwọn kan wọn wá sùkúù tì mí kódà ètò bá mú ọmọ wá ètò bá mú ọmọ wá tó bá mú ọmọ wá ọmọ yẹn ò lè lọ́dún kan tí ó fi mú kú àfi tọ́ pé skul tí yín náà bá jẹ́ pé sẹ́yìn fáwọn skul kan náà ń bẹ bẹ́ẹ̀ pé mùsùlùmí ló dá a lẹ̀ mùsùlùmí ń wá bẹ̀ kèfèrí ń wá fúnra rẹ̀ gan corrupt proprietor òun gan lè máa wú àwọn ọmọbìnrin láta lọ òun gan fúnra rẹ̀ gan ìró rẹ̀ ọlọ déédéé irú bẹ́ẹ̀ they will feel comfortable and they will dominate the system àwọn gan ni wọ́n mọ̀ darí proprietor ah, proprietor ó yẹ ká wá ṣe Christmas carol yóò ní kò sí wàhálà sáà rówó ń bẹ̀ àá rówó àwọn ọmọ sàn ẹja ṣe ṣé yóò ti rówó ń tọ́ka proprietor nìyẹn ṣùgbọ́n tó wá pé school mùsùlùmí gidi wàhálà ìtẹ́ sàfùtàrù láàárọ̀ tẹ́ẹ̀ka màsúrọ̀ tọ́mọdélé tó sọ pé bísínà àwọn tó fi kálí mọ́tì láàyè tá a mọ méjì ó ní bóyá bí fọ́ yìí tẹ̀ àlàwù mà kí ní kàyọ̀ nínú ẹgbẹ́ borí ọmọ mi jẹ́ tọ́mọ ní pé òun ó lò já àbùtájọ́ ọmọ obì yóò ní pé nù ẹgbẹ́ borí ọmọ òun jẹ́ yóò mú kó o ò lè ráwọn tọ́mọ ọmọ tiwọn lọ àwa aláàkọ́mọ tiwa lọ irú ẹ̀ náà ló débi ọdún sẹ́ẹ̀mọ́ tí mùsùlùmí kan sọ lórí rédíò òjò òní sẹ́ẹ̀pásíkò kérésì wọ́n ti ń dé síbàdàn ní ìsìn àwọn fada Christmas mọ́ ń àwọn bàbá pérésì kìnní kan kìnní kan fm kìnní kan gbogbo ẹ̀ ẹ wà láwọn mùsùlùmí ìṣọ́wání wọ́n ní ah, ah, alájà ẹ̀yin náà kọ́ ọmọ wa ah, ó ní gbogbo tó bá bá ní láyé ká máa ṣe ni ó ní ká máa ṣe ni gbogbo àwọn ànábì ọlọ́run yẹn gan ọmọ ìyá kan náà ni wọ́n kò dáa ká máa discriminate ó ní ti ọ̀dà ìmọ̀ràn olè afẹ́ fún àwọn aṣíwájú ẹ̀sìn gbogbo ó ní ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn aṣíwájú ẹ̀sìn náà ni pé tó bá lè báwa náà wá nǹkan kan bíi fada iléyá mo ní à fada ilé àti fada ìtúnu àwẹ̀ tó bá yá náà ẹ̀ tó wá fada muharram tó bá yá fada rajab tó ti yé intanẹ̀bí asálàm sọ nìyẹn látàtàbí àná súná náà máa ń kọ́bìlà kù ẹ máa tẹ̀lé súná àwọn tán ti ṣáájú yín ẹ mọ ẹsẹ̀ kọ̀ọ̀kan ẹ mọ gbẹ́sẹ̀ kan lẹ́yìn ẹsẹ̀ wọn débi pé tí wọ́n bá wọnú wangilítì làdàkàlùtùmọ̀ ẹ̀yin náà ọ̀fẹ́ bá wọn wọ̀ àwọn sàbẹ́ sẹ́sì ní láàká ìgbé à àwọn Yahudi àti Nasara nù àbí pani ọ̀bà tó wá jẹ́ àwọn náà ni àwọn Júù àti Christian tí wọ́n bá ṣe nǹkan kan ẹ̀yin náà bá wọn ṣe ó dọ́dọ̀ ẹlẹ́yàmí lónìí òun náà fẹ́ mọ́ sí birthday yọ̀wọ̀ àmọ́ dàáfà láàmú àfà Abdullahi pé ten years ní January o kí láàbì ṣe bá dé ten years ẹ̀ ọ́ ta fọ́ birthday kí lọ́kẹ́lẹ́ àǹfà birthday òun náà sọ pé ká ti ẹ̀gẹ́ kéèkì ká ṣàdúrà ká pa àwọn àfa kan ká yà sí méje ká dẹ̀ ra bisikíìtì ládùúgbò dẹ̀ skul wọn náà ká gbé kéèkì lọ kán ṣàdúrà fún ká dẹ̀ fún sáàsù wọn tó ń kọ́ wọn ní tó lówó àdúrà ok ìwọ ò lè fún sáàsù lówó àdúrà àfijọ́ birthday àníyàn rẹ̀ ọ̀dà lónìí mùsùlùmí náà fẹ́ mọ̀ ṣe birthday kóun náà gé kéèkì òun náà wà pa àwọn méèkì àdúgbò àwọn náà wà mọ̀ ṣe ṣèrìnrìn dàdá dé ní súpọ̀ àrògbòmù à ń kọ́sẹ̀ kẹfẹ́rí débi bò la ṣe ń jẹ mùsùlùmí náà fẹ́ fi kọ́tílẹ́rì kíní síbi fọ́ọ̀kì náà fi jẹun yóò fọwọ́ ọ̀tọ̀ bryce ó fọwọ́ òsì mú dòdò ó fọwọ́ ọ̀tún mú mẹ́mẹ́ ó fọwọ́ òsì mẹ́ja òun ni ọkọ̀ lọ sùkúù fámìlì wọn so anigasa sọ pé ẹ máa tẹ̀lé wọn débi pé tán bá wọnú wa gílítì ẹ̀yin náà fẹ́ wọ̀ ìtú ẹ̀ tán bá fẹ́ wọnú ọjà náà ẹ̀yin náà ṣe kí ni o ẹ fẹ́ bá wọn wọ̀ ilé débi ọ̀rọ̀ ọdún náà àwa tá a jẹ́ mùsùlùmí kákọ́ lọ gba tító pẹ̀lú ọdún wa ẹ wá jẹ́ ká wo díẹ̀ nínú ọdún àwọn kèfèrí tí ọ̀kan wa ṣé ẹ tún wá lọ́dún àwọn kèfèrí very interesting ìmí nínú àwọn ọdún tiwọn gan mọ̀tálà fọ̀nfì ha nínú àwọn àyáàdì àyáàdùlẹ̀kùfà mìnà ádìlẹ̀ àyáàdì ó ń bẹ nínú àwọn ọdún ìtọ́já sí wípé mọ̀tálà fòǹfìyà ẹ̀ńdàwùlà mẹ́rin nàṣàrà wọ́n ní yẹ́wò àwọn àfáà tí wọ́n gẹ́gẹ́ tó ń ṣèyapa ẹnu jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yé sẹ́ẹ̀kì báwọn oníbídí àánú tí wọ́n ṣe máa ń ṣe mọ́lúdì tí wọ́n ṣe wọ́n rájá àbùmọ̀ ṣáàbán àwọn kan bẹ nínú àwọn kiriyó náà tí wọ́n tó ń takò bíi Christmas mò ń bọ̀ wá bẹ̀ láìpẹ́ kódà máa sọ wẹ́bsáìtì kan fún wa tó pé àwọn Christian lónìí there are a lot of articles tí wọ́n fi ń takò àwọn ọdún yẹn ọdún tó jẹ́ pé àwọn kèfèrí fúnra wọn gan wọ́n ń fà láàrin ara wọn pé kìí sọdún ọdún òsà ni mùsùlùmí wá ń ṣe àyọjú hàn ṣé ẹ tó wá rí ní tà ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jókòó yìí mo ṣe ń wò wáyìí àwọn òsì ọlọ́run níjà ara padà sí ibú a sì nínú àwọn tí ń ṣe january one àbí december twenty five ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú láwọn mọ́sálásí àdúgbò wa àwa tá a jẹ́lẹ̀ àtà jẹ́ wúmù tá a jẹ́ sísítà láwọn sùkú wa láwọn iléeké wa àwọn ṣọ́ọ̀bù wa àwọn àyè tá a ti ń se wáàsí ẹ jẹ́ kí wáàsí ọ̀fọn ká sẹ́ẹ̀rí ọlọ́run ti ń paná adẹ́bọ nígbà tá a dákẹ́ ni o àwọn nǹkan kan bẹ tó yẹ pé láwọn fámìlì kọ̀ọ̀kan ní ìsìn ní fámìlì tiwa ní ìsìn àti kọ́rọ̀ kírísímàsì ní ìyá òye wọn ẹ̀ ń bá kẹ́ ń lò fẹ́ẹ́ ló lò fẹ́ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiwa ọ̀jẹ́ mọ́ yàtọ̀ sí pé wọn ò jẹ́ wọn ò bá wọn sọdún téèyàn bá délé haúsá ẹ ẹ lè gbóòórùn pọ́n ṣe january one àbí december ní ìyàlẹ́sọ bí àwọn area kan níbi kaduna tó yẹ pé christian dominated area èmi ṣe december january nílé haúsá àwa rò pé èyàn tí ẹ fíìlì èyàn ò fíìlì december twenty five and january one kankan lè haúsá sincerely lẹ́yìn tó tó lè fíìlì àwọn bídí àtọ̀dọ̀ tiwọn náà wọ́n tún lè organize àdúrà táwọn náà fi kówó jẹ àwọn tó sì pọ̀jù nínú àwọn Yorùbá wa náà ni tọ́gbé gbogbo àwọn nọ́sàtì kankan lọ sọ́hùn àwọn èèyàn fi ń pata sóńtọ́ àti lè dọbẹ̀ tó ti lè dowó àwọn èèyàn rẹ́dí àti ṣe kìí ṣe torí Ọlọ́run torí pé kò kọ́ ọbẹ̀ ó ṣe kí ni o yọ ọ̀pọ̀n ṣùgbọ́n èmi àti yín ẹ jẹ́ ká máa sọ òdodo kí fáwọn èèyàn kó fi já sí pé ọdún kèfèrí yóò kó ńlẹ̀ torí pé táwọn èèyàn bá sì ń ṣe àwọn ọdún yìí ìbínú ọlọ́run yóò máa ṣe kí ni o yóò máa sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá ṣàkíyèsí jàmọ́ àdánwò máa ń ṣẹlẹ̀ púpọ̀ ní December wọ́n àmọ́ láwọn oṣù bàbàbà kò sí oṣù kan tí ń jẹ́ bàbàbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run recognize bàbàbà wọ́n tó jẹ́ pé Nàìjíríà ni bàbàbà ti máa ń pọ̀ jù ṣé ẹ rínú àwọn tí máa ń jẹ́ kí ìjàmbá burúkú ọ̀pọ̀ ní December ìbínú ọlọ́run ni àsìkò táwọn èèyàn ń ṣe ọdún òsà tí wọ́n ń pe ẹrú ọlọ́run lọ́lọ́ èmi ti láhàdọ̀ kankan bí ọdún mélòó kan sẹ́yìn ọdún kan ń bẹ tá a bá ṣàkíyèsí December twenty five mọ̀ January ó bọ́ sínú Ramadan wàláì mo ṣàkíyèsí personally àdánwò tá a máa ń gbọ́ nù news ó dínkù lọ́dún yẹn torí pé ìbínú ọlọ́run pàdé kíni o ìyọnú ẹ̀ àwọn èèyàn kódà mo rántí kọ́dún yẹn aṣèyí ti káfọ́n sáṣẹ́ àríṣekọ́lá ẹnìkan sì ju báńgà wọn ní sáṣẹ́ àríṣekọ́lá níwòrò àwọn kan ju báńgà wọ́n ń ṣèbínú ọlọ́run àwa kan ṣe yá jésù yá Allah yá Allah yá rọtí yá rọsà ọlọ́run bẹ̀ fúri lánàá ọlọ́run máa dínà fí mọ́nà àdẹ́yìn wà á fi náà fí mọ́nà àfáì àwa kan sọ pọ́lọ́run kò ríjì wà sànú wa àwọn kan sọ pé tó ìwọ ọlọ́run àwọn ojú báńgà kú ni o so ìbínú ọlọ́run pàdé kí ni o ìyọ̀nú ẹ̀ ṣùgbọ́n àwa tá à ń ṣe lọ́ọ̀ ń gbà yẹn kódà mùsùlùmí tóun náà máa ju báńgà ṣe kí ni o àwẹ̀ ìdílé ju báńgà àdánwò dẹ́kù lọ́dún yẹn àṣetá a bá lè ṣàlàyé òdodo fáwọn èèyàn náà nínú òòlù tó já sí tó ń ju báńgà àwọn tó ń yapọ̀ ọlọ́run ìbínú ọlọ́run náà ṣe o yóò dẹ́kù ilé ń jóná yóò dẹ́kù ásídẹ́ǹtì yóò dẹ́kù amrọ̀bì yóò àwọn nǹkan yẹn yóò ọlọ́run mọ̀jẹ̀ àríbínú rẹ yìí o àti nílùú tá ọ̀dà ṣé ẹ rí ọdún àwọn kèfèrí àáfàá ní ká lọ ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dá sí ìyẹn ló fà tó jẹ́ pé ìdájọ́ tó rọ̀ mọ́ ọ ń lọ bíi márùn-ún màá dẹ̀ máwọn ìdájọ́ yẹn ní kọ̀ọ̀kan màá sọmaráìsì ẹ̀ tó rọ́jọ́ ti ń lọ kó lè já sí pé àlàáfààní àti débi àwọn ọdún àwọn ìdájọ́ yẹn sẹ́ẹ̀rẹ́ ìtọ́kọ́mọ̀ láwùjọ ti wá ń bì nínú ọdún àwọn kèfèrí alákọ̀ọ́kọ́ òun lọ́dún good friday àti easter monday ṣe rí ọdún yẹn báwọn kiri yóò ṣe máa pe nǹkan wọn nìyẹn good friday lọ́dọ̀ wọn sẹ́wọ̀n pé aṣọ lẹ́ẹ̀kan pé olórí àìsàn ní kíni o alijalu ignorance profound ignorance alijalu limorokat àìmọ̀kan tó gbọ́ máa pọ̀n ṣe rí kẹfìrí wọn ò ní láàkáyè èyí lè jẹ́ pòfẹ́sọ̀ wàhálà tí ò ní láàkáyè tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ìwé lóòótọ́ ṣùgbọ́n kò ní làákàyè làákàyè rẹ̀ tó yẹ kí tọ́lọ́run wà níbẹ̀ nǹkan dúdú ló wà níbẹ̀ nínú ìgbàgbọ́ wọn ni pé ọjọ́ tán pè ní good friday wọn lọ́jọ́ yẹn ni wọ́n kan jésù má gbélébù ẹlẹ́ntẹ́ pè ní olúwa yín ẹná kan má gbélébù sọ́jọ́ yẹn yẹn kọ́ jẹ́ ọjọ́ gidi àbọ̀jọ́ burúkú fún yín whereas wọn kan jésù wà máa kọ́tà lúwù wà máa sọ́là búrú wàláàkín ṣùgbí aláwọ̀ ní sọ́rọ́tù nìsà ọlọ́run ni wọ́n pa jésù wọn àdẹ̀ kan má gbélé ọ̀rọ̀ dàrú mọ́ wọn lójú ni láti one dé one fifty nine ọlọ́run tó ní wà má kọ́tà lú yẹ kí iná bá rọ́fà ilẹ̀ yìí ọlọ́run ni wọ́n pa ní wọ́n gbé jésù wá sọ́dọ̀ àwọn ọlọ́run ìyẹn ló fà tó já sí pànàbí Ìsá ó padà bọ̀ tó bá padà wá yóò sì wá kú naturally kò padà wá gẹ́gẹ́ bí ànábì gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ilé òbí já sí pé ńjọ́ náà náà òun kọ́ ló máa líìdì ran àlìmàdí àlìmọ̀tádọ̀ òun ni ó líìdì ran Jésù ó kìlọ̀ lẹ́yìn ẹ̀mí àwọn kiri ọ̀kan tó wá ń tara wọn jẹ́ the second coming of Jesus Christ mo ní tó bá padà wá ìrògbé yọ̀ wá Christianity rárá gbogbo àgbélébù ni ó di sọ yìí kẹ́nìkan wá sọrú ọjọ́ ìsọdún wọn lọ́jọ́ tí wọ́n kọlu àwọn mágbélébù aráàsùn àkàn mágbélébù ọdún wọn ni ọ̀kan mùsùlùmí wọ́n lọ́ wá jíǹde wọ́n wá se Easter Monday sẹ́wọ̀n fẹ́ni tí òkú tí a máa jí àjíǹde náà kí lọ́ọ́ bá dé irọ́ ló bá wọn dá sí ṣé ẹ rí gbà mí irọ́ téèyàn bá dúró lórí irọ́ èèyàn mọ̀ lè sọ ọ́ dòdòdò jẹ́mọ̀ abẹ́rẹ́ òkúrẹ́ dòdòdò ṣùgbọ́n téèyàn bá gbòdòdó dání táyà rẹ̀ bá ń já yóò dẹ̀ dúró jẹ́mọ́ kọ́lọ̀ fìlà tí mo dé white mo wá ní usas kí ni kọ́lọ̀ ìwọ́n ní white mo ní yẹ́lò yẹ́lò níjọ ẹ̀wò dáadáa ní yẹ́lò níṣẹ́ àfáà àṣẹ ìwọ̀n àdá kọ́lọ̀ mọ̀ ní white ni àfáàṣe àfa àìmọ́dà yẹ́lò ní ẹja fi àwọn náà ní yẹ́lò àti mélòó di yẹ́lò méjì àwọn nìkan ní kíni white àwọn ìpínlẹ̀ yẹ́lò ní sẹ́ àti yẹ́lò ní ẹ̀wò dáadáa jẹ̀mọ́ kí ẹ̀wọ̀n tí ó padà borí yẹ́lò ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé wọ́n ń samú kọ́ mẹ́kọ̀ọ́ wọn ni àbórí yìí ti ẹ̀ bá jẹ́ tú mi wà lẹ́yìn kan sọpọ̀ lọ white lélẹ̀ yìí ṣùgbọ́n àwọn tó ní yẹ́lò ní o wọ́n tún lè lórí rédíò <clears throat> ọ̀rọ̀ nítorí aṣọ fún yẹ́lò ni pé sẹ́ẹ̀rí kọlọ wáì ó máa ń funfun pọ̀ ṣùgbọ́n yẹ́lò ó lè jẹ́ bọ́tà kọlọ̀ ó lè súnmọ́ bọ́tà eh, kínní kan ó lè súnmọ́ bọ́tà líìfù làṣẹ ní yẹ́lò ni nítorí náà tó bá ti ní pé fìlà yẹ́lò níṣẹ́ àníkíni yẹ́lò àfa àkító níṣẹ́ yẹ́lò ni lórí rédíò yẹ́lò inú tẹlifíṣàn yẹ́lò jẹ́mọ̀ kí la yọ̀ máa padà pé fìlà ti ṣe christianity nìyẹn ẹ lọ ogo station tó bá bẹ̀rẹ̀ station kan lónìí wọ́n ti dẹ́gba ogun ẹ̀ tán pẹ́sẹ̀pẹ̀ ẹ̀kẹ́dẹ́ eh, kan ṣéèzì eh, pẹ́tàs amútajérò wọ́n gbowó lọ station yẹn ni wọ́n á lọ tẹ́lẹ̀ ibi táwọn ti mọ owó táyì ṣe program ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún program wákàtí kan wọ́n ti sanwó ọdún kan lẹ̀ sẹ́ẹ̀rí kè surprise tèmi business mi táwọn èèyàn mi bá sọ pé irú ẹ̀ ló ń sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n fẹ́ máa compare Islam pẹ̀lú Christianity ẹ ṣe compare àlùjọ náà pẹ̀lú jáàná mọ̀ àwọn èèyàn ṣe ok ní ìsìn táwa bá lọ ṣe wáàsí lórí rédíò àwa lọ spread ẹ̀sìn ni ìlọ́pàá tó jẹ́ pé àwọn èèyàn wa tán máa ń ṣe celebrity lórí rédíò náà ẹ mọ̀ wọ́n ẹ pè wá wọ́n mọ̀ wéṣe owó àwọn èèyàn mú ní níbi àsìkò tí ò tó wa kẹ́ẹ̀tọ́ ẹ̀sẹ̀ máa ṣe jíngù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ẹ̀sẹ̀ máa ṣe ránù kẹ́ẹ̀sẹ̀ máa ní ah nígbà wáyé náà wéṣe wákàtí kan tán ah ọ̀rọ̀ dẹ́pọ̀ kò sásìkò ẹ ní fẹ́ sọ fáyé ẹ fẹ́ polówó ara yín ni àsìkò tí ò sí àwọn tè bísínẹ́sì ní tábàlù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mílíọ̀sì ní ọjà fún wọn ẹ pé wòlíì sórí aago ẹ pé wòlíì yín sórí aago tọ́wọ́ ti dọ́ọ̀bù ni wọ́n ti ń pe wòlíì lónìí ẹ̀mí olúwa ní kí n ṣàdúrà fún ẹ pásítọ̀ ẹ̀ sẹ́ndì àkáǹtì nọ́mbà yín àkáǹtì pásítọ̀ ti kọ́ <laughs> ìdá mẹ́wàá ẹ wo ti pásítọ̀ nìkó ẹ̀yin tẹ́ bá ń lo wọ̀sáàpù ẹ̀ tán sẹ́ndì ẹ̀ yín láìpẹ́ yìí tó ń sọ wípé one billion naira one billion wọ́n fẹ́ kọ́ ọdítórìọ̀mù èyí tán kọ́ tẹ́lẹ̀ èèyàn bíi one million wọ́n fẹ́ pè kí wọ́n gba bíi three million wọ́n wá fẹ́ lọ́ọ̀nchì ẹ̀ pé èèyàn mẹ́wàá tí ó donate one billion naira see my secretary but in case cannot afford one billion naira and you say daddy I have intention of donating one billion but I can only afford one hundred million see my secretary <laughs> one hundred million ṣé ẹ dáwọn tí ó fi lẹ̀ wàláhì àwọn tán kówó òlù jẹ ni ẹ lè rí Dangote kó fi owó bẹ́ẹ̀ lẹ̀ àwọn tó jẹ́ pé ọta sìmẹ́ǹtì ọta ráìsì ọta gbogbo ẹ̀ ọmọ bó ṣe di bówó sìmẹ́ǹtì ṣe dowó ráìsì ṣùgbọ́n tó yẹ kó kẹ̀ yí òdo sórí lọ́sàrẹ́ kó ten billion kan jẹ àwọn tó ń kówó arms deal ẹ̀ mọ́ ṣe ń ṣe irú àwọn tó lè kóró owó ńlẹ́nu ẹ̀fẹ̀ kọ́kọ̀lọpọ̀ wọn náà corrupt ṣé ẹ ráwa tá a jẹ́ mùsùlùmí káwọ̀ gbọ́ nǹkan tá a fẹ́ ṣe yé ọdún Easter àti Good Friday wọ́n wá dúró lórí ẹ̀ wọ́n sì gbọ́ gbígbé lórí ẹ̀ wọ́n mú irọ́ wọn kún ní ọ̀dà ọ̀dẹ̀ dòdòdò ọ̀dà ìjà fìbẹ̀ ńlẹ̀ Christmas wọ́n lọ́jọ́ bíi Jésù jesu ní ọjọ́ bíi kíni o Jésù ṣé lórí Christmas ẹ jẹ́ kí n kọ́ sọ fún yín pé kò sẹ́ni tó mọ déètì tí wọ́n bí Jésù bó ṣe já wọn mọ déètì wa Muhammad náà akẹ́mọ̀kọ́jọ́ Monday bá nàbí ara ń bá gbogbo àwọn tó fẹ́ mọ́ sọ mọ́lúdì náà dọ́dún nìyẹn pé ìranù lẹ́ ń ṣe kí lọ́kàn yín pa mọ́lúdì àfàwà ibùdó kẹsìn nínú tíra àwọn àlìbìdáyà wà ní àyà wọ́n mú àìmọye déètì wá lódodo jùmúrù lè máa rèéhì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ onítàn wọ́n ní rọ̀bí làwọn ànàbà nàbí ọ̀sálà ṣùgbọ́n déètì wo ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àwọn kan níbẹ̀rẹ̀ rọ̀bí làwọn àwọn kan lọ́ndì eight àwọn kan lọ́ndì nine àwọn kan ní twelve àwọn kan ní eighteen àwọn kan ní kódà àwọn kan nínú rọ̀mọdọ́ ànàbà nàbí ọ̀sálà ọ̀rọ̀ táwọn àáfàá ó ń lọ bíi déètì twenty tàmú wa irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí jésù déètì wọlé bí jésù kìí ṣe december twenty five ìyẹn ló fà táwọn kan nínú àwọn christians lágbàáyé àwọn náà wá tako christmas wọ́n ní rọlẹ̀ sẹ́yìn láwọn tọ́kọ́ wà ní iwájú òun làwọn jehovah witness àwọn jehovah witness wọ́n ní website kódà mẹ́mbà àwọn kan ọkọ̀ website wọn fún mi sẹ́yìn táwọn jehovah witness táwọn tó le dé tí wọ́n kọjá pé wọ́n ṣe Christmas nìkan wọ́n àfi ṣe birthday gbogbo à ń sọjọ́ ọ̀bí ọmọ mi pé ten dádì pé sixty ẹ lọ sọ́dí àwọn Jehovah Witness they don't celebrate birthdays wọ́n gbà pé àwọn tọkọ ṣe birthday inú bíbélì àwọn olórí ibú èèyàn níbi ìfira ó náà wọ́n èsì ẹ̀ ń bá mọ̀ ṣé rí kára àwọn Jehovah Witness bá lọ gbà náà bí ìbọ̀ tán kírun ni wọn ò bá sórí ilé ṣùgbọ́n àwọn náà rí ibi wọ́n ṣe lọ́dọ̀ Ọlọ́run torí wọn gbà náà bí ìbọ̀ fáwọn láàyè ànábì ni mo fọlọ́run ṣẹlẹ̀ yìí ẹnìkan ò ní gbọ́ nípa mi min adil wuma yahudi yun wala nasarani fún mọ̀làmù yóò bèbí lẹ́tọ̀ ìrùsùn tòbí ìlà kánà mi náà sọ́ọ́ nínà ẹni tó bèèrè gbọ́n pa mi jọba mi wọ́ ọmọ náà ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n náà àwọn christians tábà láwọn tàbí ẹ̀tún súnmọ́ díẹ̀ àwọn ajẹ́rìí jòfà ni wọn ìsọjọ́ bíi jésù wọn èdè ẹ̀sìn bátidé àwọn ọ̀dẹ̀ wà flamboyant ọ̀dẹ̀ nípa àwọn náà ní mẹ́tọ́ọ̀dù jù náà àwọn christian wọ́n mọ̀ wọnú ilé wá bọ́ọ̀ ni wọ́n mọ̀ fún ní pamphlet kódà tó bá gbá wọn létí wọn ò ní wọn ò ní bọ́ ọjà wọn ní àlàáfíà fún yín ẹ̀mí olúwa yóò wọnú ayé yín wọ́n bá ti wọn lọ ó rí wọn challenge wọ́n máa wí fún àwọn ajẹ́rìí jòfó àwọn ìṣèjé wọn ìsọjọ́ bí Jésù wọ́n nítorí pé àsìkò tí wọ́n bí Jésù wọ́n lásìkò òjò ní lọ́dọ̀ àwọn tí wọ́n bí sí ibùjẹ ẹran lásìkò tí korí tó ṣe fún ni o tó tutù sáà ti kọ́ làwọn kírísítẹ́nì tí èsè láìpẹ́ yìí pásítọ̀ a ẹ mọ Kúmúyì olórí Deeper Life Kúmúyì ọwọ́ bọ́ǹbù Boko Haram bọ́ǹbù níbi tó ti dá ọkẹ̀ jù sáàrin Christendom bíi last three or four years ago four years ago ni around two thousand and two three ní December Pastor Kúmúyì ní kọ́nfẹ́rẹ́nsì ńlá Deeper Life tí gbogbo ayé ń kámẹ́rà rẹ̀ ó ń bẹ ní YouTube ó ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì lónìí pásítọ̀ kúmúyì ó ní sẹ́ẹ̀ rí kírísímẹ́sì táwọn kiri yóò ẹgbẹ́ àwọn ń ṣe is pagan festival ọlọ́dún ọ̀sà kìí sọjọ́ bíi jésù ó ní ìdílé tó yẹ pa tá a nípa life àwọn ò kì í ṣe ṣùgbọ́n torí péjọba nàìjíríà máa ń declare holiday we go on retreat àwọn náà máa ń fi ṣe bíi camping bíi seminar seminar tiwọn nù àwọn ajẹ́rìí dìbò àwọn deeper life they don't celebrate Christmas Website kan wá ń bẹ www.ucg.org ucg means united church of god united church of god ní website yẹn àwọn átíkùsì ńlá ń bẹ ń bẹ why we don't celebrate christmas àwọn ìdí bíi mẹ́wàá tí wọ́n ṣe ọjọ́ bíi jésù wọ́n dẹ̀ mú wá wọ́n ní Christmas irọ́ ló bá dé oríṣiríṣi déètì ló wáyé nípa ọjọ́ tán bí Jésù wọ́n ní òsín tọ́jọ́ wọn ò ní authentic date wọ́n lọ́pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n àtàchì mọ́ Christmas ọdún òsàlẹ̀ Róòmù ni ṣé lọ́pọ̀lọpọ̀ wa yìí ṣàkíyèsí nǹkan sẹ́yìn Christmas bá dé ẹjẹ́ sọ nǹkan méjì fún yín ẹ rí i pé wọ́n máa ń àwọn kéne sìnrìnrìn àwọn kéne tí máa ń tàn yẹ̀dẹ̀yẹ̀dẹ̀ ó máa ń ní kọlọ green àti kọlọ red àbẹ́ ẹ̀ ìṣàkíyèsí ni àwọn olè róòmù náà máa ń ṣe tán bá ti dàsìkò sáwọn wọn á ta kínní yẹn káàkiri ìlú ibẹ̀ làwọn kiri yóò tí gbà wọ́n gbé christianity délẹ̀ róòmù pé ọ̀dà tẹ́ẹ̀bà gba tẹ́ẹ̀bà fẹ́ ká gba ń tẹ́ẹ̀bí dání ẹ̀yìn náà gba díẹ̀ náà kéde o ti wá o àádàpọ̀ ibẹ̀ náà ti wá mú máa ẹ̀wà ní we wish you a merry christmas sásánà wọ́n wà takí ní happy merry christmas òsàlẹ̀ róòmù gbogbo àwọn báńkà tẹ́rí tán jù yẹn wọ́n máa ń jù lásìkò tá a bá ń sòsàlẹ̀ róòmù ni ẹ lè rí báńgà ní báìbù ẹbí christian pé kí ni correlation láàrin báńgà ẹ rí oríṣiríṣi iná ọlọ́run kè jó yàn tó bá jó yàn wọ́n ó jù sókè mí ní àwàlá iná ọlọ́run tó bá jó ọkọ̀ ní pọ́ lóòótọ́ torí kí ni olùyẹ dúkù làbà kíyà ò lè jọ dáadáa ò ní kú ṣùgbọ́n yóò jọ ọtí ò ní gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ẹ wá wo fada Christmas yẹn náà wọ́n ní fada Christmas ń bọ̀ láti ilẹ̀ kò sí wá láti Italy kò sí wá láti America kò sí wá láti Canada kò sí wá láti Australia wá ilẹ̀ Rome òòṣà wọn náà ní kérésì pásítọ̀ Kúmúyì wá láyà àwọn gbogbo àwọn kiri yóò wọ́n wá ń takò pásítọ̀ Kúmúyì wọ́n ní sọkúsọ ló ń sọ ọdún tí more than two billion Christians tí wọ́n ń ṣe lágbàáyé ibo tó yẹ kí èbá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ once we have come together to be celebrating the birth of our Lord eh, it has become part and parcel of our, of our belief ó ní kọ́sọ́kẹ́ tí Jésù ò bá jíǹde asán nígbàgbọ́ àwọn irọ́ lásán lọ́ba dé pásọ Kúmúyì wá ju bọ́ǹbù lù wọ́n ó nítorí náà àwa Deeper Life àwọn máa ṣe kéré sí i wọ́n ní sọkúsọ lọ́wọ́ sọ nítòsí sọkọ rẹ̀ wàlẹ́ ọdún òsà ni ṣé wàá ráwọn èèyàn tí wọ́n máa ní pọ́blẹ́mù bíi inṣàlá pọ́blẹ́mù táwọn àmọ́ ní lọ́dọ̀ wa ń bì á ní pé a ti ẹ̀gbọ́ Christmas ọdún Christian ni ṣùgbọ́n January one ọdún gbogbo ayé kì í sọdún gbogbo ayé ìtẹ́ ìfìmọ̀ ni pé òòkà tí wọ́n ń kà yẹn òòkà òsàlẹ̀ róòmù náà ni òsà jẹ́nọ́ọ̀sì fẹ́brọ́ọ̀sì àwọn wọ́n ti lóòsà yẹn tán máa ń bọ wọ́n gbà pé òòsà yẹn ní ọ̀jẹ̀ kọ́dún ọ̀yàbò fáwọn òòsà tí wọ́n máa ń bọ ní January 1 yẹn iná só wá bẹ́ẹ̀ táwọn èèyàn fi rí sí pé ọdún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún muharram sọ́fà rọ̀bìlà wà rọ̀bìlà wà láwàá oṣù kẹta láwàá yìí ìgbà táwọn bàbá àwọn ọ̀bọ january àwọn wà ń rọ̀bìlù ní oṣù kẹrin gbogbo ayé ọ̀dà wáyé tó jẹ́ pé wọ́n máa fi gbogbo òtọ́ òru wọn àìsàn wọn síbẹ̀ yẹn ìlọ́kọ̀ jẹ́ pé àwọn náà bí ìkan ó tún pé kó tún ṣe bóstà tẹ́ ẹ bá ń bọ̀ ẹ mú àgbọn odidi àgbọn dání àgbọn tó lómi ń nú <laughs> ìkan ó ní ẹ̀mí ẹ̀yìn dání ẹ̀yìn òróró wọ́n fẹ́ fi ṣe sàrùjí fún yín àǹjẹ̀ló ti á change omi àgbọn sómi pupa wọ́n níwọ̀ tó mi àgbọn rẹ bá ti di pupa gbogbo òṣòro ayé rẹ ti lọ́nu o kọ́ ya tú omi ń dànù àǹjẹ̀ló ti pààrọ̀ àgbọn ẹ̀yìn lọ́wọ́ ìbáwọn àbá aláǹjẹ̀nu ni alimoyim gbogbo ọdún yìí ọdún òsà ni kọ̀ọ̀kan àwa mùsùlùmí kí wá làwọn tọ́ yẹ ká mpe, ń pẹ̀ ẹ jẹ́ kí mú ti fẹ́ lọ. àáfàá ní alákọ̀ọ́kọ́ akọ́rí ẹ̀rí tọ́pọ̀ nínú kùránì àti súnà lórí pé ntọ́jọmọ́dún kẹfìrí àgbọ̀dọ̀ dáhùn dá sí i nínú ọlọ́run ọba ń sọ wípé wàlẹ́dínà láyé zúrọ̀ wàyídà ní Suratul Furqan nìyẹn ọlọ́ni ẹ̀rí àwọn ìbádùn rahman àwọn ẹni ọlọ́run tòótọ́ láyé ṣàdúnà zúrọ̀ àṣewọ̀n èyí máa dá sọ́dọ̀ àwọn ara àtúmọ̀ zúrọ̀ nìyẹn wọn kì wọn kì í dá sí wọn kì í gán ní wọn kì í máa witness ọdún àwọn ìtumọ̀ kan nìyẹn ó tún lè túmọ̀ sí wípé wọn ìdásí tó bá jọ mọ́ nǹkan rọ ara nǹkan rọ lọ́dún àwọn kèfèrí wàyídà màrò bẹ́ẹ̀ lágòwé màrò kìrọ́ ọmọ tó bá tó wá kọjá níbi nǹkan nǹkan awẹ́wa wọn ò tàn kọjá ní kọjá ẹni àpọ́nlé ṣe ẹ wá rí àyà yìí kí ló já tú bẹ́ẹ̀ èmi kí mo tú bẹ́ẹ̀ àwọn sálàfù wa ni àáfàá wa abúlé aliya àáfàá wa tọ̀húùsù àfáàwà Muhammad ibn Sirin àfáàwà Dohak àfáàwà Rabi wọmọ Anas àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ìyá àyádùlì mùṣìríkì wọ́n lọ́dún àwọn ẹlẹ́bọ ní jẹ́bẹ̀ lọ́lọ́wọ́ bá ń sọ àsáwọn ìbáàdù Rahman àwọn ẹni ọlọ́run tòótọ́ wọn ni máa dá sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ọdún kèfèrí àfáwà Ibn Kathir wọ́n mọ́rọ̀ ìwádìí nù tẹ̀síìrì wọn anábìwà Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí Abu Dauda ó ní man tashabbaha bi qawmin fahuwa minhum ẹ̀ ń bá kọ́ sí àwọn àjọ kan òun náà ti dára wọn àṣekákọ́sí wọn arapáwa náà dára wọn nìyẹn àfáwa Ibn al-Qayyim al-Jawzi Ibn al-Qayyim al-Jawziya ọlọ́mbà ní kẹ́ bàbá bàbá ń kóòtì àwọn ọ̀rọ̀ nínú tíra Sheikhul Islam Ibn Taymiyyah pàápàá tíra àwọn ibtidawu siratil mustaqim mọ̀kọ́lá fatwa sábìlì kìkì bàbá ní wà láàyè júùsù lè mùsùlùmí ṣùdúrú àyádìlì mushrikina bìtìfáàkì àlèlè ilmi alẹ́dínà um ahàlùhù bàbá ní kò tọ́ fún mùsùlùmí òdodo ká máa wá lọ present ká lọ participate nínú ọdún àwọn ẹlẹ́bọ bàbá ní tá a sọ yìí gbogbo àáfàá mùsùlùmí láwọn atájọ́ ní mímọ̀ tòótọ́ ẹnu wọn kò lórí ẹ̀ ẹnu wọn ṣe kí ni as a consensus of scholars ìpanupọ̀ àwọn àáfàá ọ̀nbẹ lórí ẹ̀ àáfàá wa Umaru ọmọ kàtọ́ sàábì ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọlọ́run bá ní kẹ́ wọn àwọn lẹ́yìn mùsùlùmí ẹ̀ ìjìtẹ́nì bu àdá àlọ́ọ̀yì fi àyádìí àṣẹ ẹ̀jìnà sáwọn ọ̀tá ọlọ́run lásìkò ọdún wọn jama ẹ jẹ́ ká ṣàkíyèsí àárín torí ibùn ọlọ́run forí jìnnì sẹ́ráwá tá a máa tẹ́ráfù lásìkò ọdún wọn yẹn ẹ̀sọ́ mọ́tò wọ̀ <clears throat> torí bínú ọlọ́run bẹ lórí wọn tọ́ba tó mọ́tò kan pé à ah, èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ àná mọ́tò yìí ó rí pé èèyàn méjìlá <laughs> àwọn oní alátẹ̀wọ́ ni <clears throat> ẹlẹ́yà ẹ̀ lọ́mọ ni ah, ẹ mọ̀ orí ẹ mọ̀ sùn ẹ mọ̀ sùn yá àwẹ̀ sọ́jọ́ pé tó téèyàn bá jẹ́ bíi mẹ́rìnlá bóyá bí èèyàn mẹ́jọ mẹ́sàn-án ni jẹ́ ẹni ọlọ́ọ̀ tó jẹ́ pé tó

tí àfáwà umaru tó sọ ibẹ̀ ló ti wá sọ kí ni ìlà gan kí ni ìdí pàtàkì ó lẹ́yìn èèyàn látẹ́dúkùlù alálímúṣìrìkì náà fi kaná ìsìyí yawma ìdìí ó ní ẹ má wọlé tọ̀ àwọn ẹlẹ́bọ nínú ṣọ́ọ̀ṣì wọn lọ́jọ́ ọdún wọn fa iná sakutọ́ta tẹ́ńsílọ̀ àléyìn torí ìbínú ọlọ́run bá ń sọ̀kalẹ̀ lé wọn lórí àṣé ìdí tá a fi ní ẹ sọ́ra fáwọn ọ̀tá ọlọ́run kẹ́ ẹ má ṣe kò ń gẹ́ ìbínú ọlọ́run ìbínú ọlọ́run tó lè dá mọ́tò nù ìbínú ọlọ́run tó lè jẹ́ kí mọ́tò ó jóná ìbínú ọlọ́run tó lè jẹ́ kílé ó jóná ìbínú ọlọ́run tó lè jẹ́ kọ́kadà ọ̀dánù ìbínú ọlọ́run tó lè fa àjàkálẹ̀ sọ tí wọ́n mọ̀ ju báńgà ẹ sọ́ra torí ìbínú ọlọ́run bá ti wá gbélé iye àwọn nǹkan ni tí wọ́n fẹ́ ká mọ̀ nípa ọdún wọn alákọ̀ọ́kọ́ mọ̀ṣárakàtì yìí fi àyáàdì yìí àwọn àáfàá ní nǹkan alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ bá wọn dá sọ́dún wọn a gbọ́dọ̀ ṣáraka ọgbọ́n lọ́wọ́ fada Christmas ìwọ náà ti ṣáraka ń bẹ ìwọ tó raṣọ ọdún ìwọ náà ti bá wọn kópa àáfàá láti ẹ̀ gbọ́dọ̀ bá wọn dá sí rárá kódà bóyá wọ́n fẹ́ ṣèkórè kọ́sọ́mà rẹ̀ kan wá ní aláàjà àmúdẹ̀ mọ́ bá yín rajà dáadáa o mo mọ bó ti báyìí rajà tó tó ten million nínú ọdún yìí ní ṣọ́ọ̀ṣì wa aláfẹ́ ṣèkórè Christmas mo ní kí n fẹ́yìn náà ní envelope ẹ gbọ́dọ̀ ẹ bá mi fowó gidi sí alájà o tẹ́ bá fowó sí mi ò ní báyìí rajà mọ́ ní two thousand and eighteen kọ́ mọ̀ bọ̀ rajà náà ọlọ́wọ́ tajà rẹ̀ mọ̀ fowó sínú envelope fún ìwọ náà ṣe kíni o ìwọ náà ti ṣáraka àáfàá nìyẹn àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹlẹ́kejì Ádámù tani àtìhím àgbọ̀dọ̀ kí wọn sọ ti yé àáfà lọ́nà tá a wà lè gbà kí wọ́n pọ̀ a gbọ́dọ̀ kí wọ́n lẹ́nu ah, ẹ ọdún yìí o happy christmas merry christmas happy new year o gbọ́dọ̀ kí wọ́n lẹ́nu. bákan náà o gbọ́dọ̀ kí wọ́n pẹ̀lú kọ́ sẹ́ndì greeting cards ó ní sàn kémi bá wọn lọ church mo kẹ́ sẹ́ndì greeting cards ó wá sẹ́ndì ẹ̀ ẹ bá mi fún ọ from lágbájá ó ti kí wọn. o gbọdọ send the text message ẹ wà láwọn mùsùlùmí lórí facebook lórí whatsapp lórí internet wọ́n máa wá kí àwọn kiri yó i greet all my christian brothers ọ̀tá fún ọ̀dànù nǹkan sí ọ your christian brother wèrè wo wọ́n ní o wọn fọ́dún ó yẹ kó ọpọlọ ìsìláàmù sọpọlọ rẹ ọpọlọ tó mẹ́rin sọpọlọ ìsìláàmù rẹ wọ́n ní ọmọ kí wọn fọ́dún torí ká kí ìyẹn fọ́dún ara wípé à ń kó wọn lọwọ lórí ọdún wọn ni àfa àwa ibùdó lọ́kọ́ yìí rahimahullah wọ́n ní sẹ́ rí wà á mọ́tánìyà bìṣàá ìrìlì kúfúrì àlìmọ̀tásọ̀ bíi fàhárámù bìlìtìfà so orí kọ́ ọmọ kí àwọn kèfèrí pẹ̀lú àwọn nǹkan àmì kúfúrù wọn tó jẹ́ pé adásà lẹ́sà fún wọn wọ́n ní èèwọ̀ ni pàápàá gẹ́gẹ́ bí n tó ní í ṣe miflu anyu anne ahumbi ayadi yim wasọ́mi yim bíi kọ́ ọmọ kí wọ́n ń gbọ́ ọdún wọn àbí tán bá ń gbàwẹ̀ ẹkú àwẹ̀ lẹ́ǹtì yìí o ẹkú àwẹ̀ bírẹ́tì o ẹkú ọdún Easter yìí o ẹkú ọdún àjíǹde o bàbá ní gẹ́gẹ́ bíi kọ́ sọ pé idun mubarak alẹ́ kó o ní à ẹkú ọdún yìí o ọdún ayabo o gbogbo eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ kí wọn jẹ́mọ̀ kíláàlà a gbọ́dọ̀ ṣe o a gbọ́dọ̀ text message mọ́ kí wọn internet mọ́ send greeting cards gbogbo eléyìí ara tá a gbọ́dọ̀ sọ́ra fún ni ọ̀dà sáà lè gbẹ̀bùn lọ́dọ̀ wọn màá sọ yẹn kàn yìí alìtìfáàl káwá bá wọn sọdún àáfàá aláàgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lọ́nà wo àbáwọn dáná àwa náà dáná ọdún ara sọ ọdún ara bàtọ ọdún bẹ́ẹ̀ àwọn náà ti ẹ̀ láìsàn àdúà èyí náà ni à ń ṣàdúà Christmas wọ́n ta fún ọ̀nà ẹ̀wọ́n àwọn mùsùlùmí ti ṣe gbogbo ẹ̀ ní ìsìn àwọn mùsùlùmí tó yẹ pé tí wọ́n jẹ lásán òun ni kíni o òun ni wọ́n ń wá kọ́lọ́nkọ́ là wá àáfàá náà gbọ́dọ̀ bá wọn sọdún yẹn bákan náà nínú tá a gbọ́dọ̀ sọra fún mùsáádà a gbọ́dọ̀ kún wọn lọ́wọ́ àáfàá lọ́nà tá a lè gbà kún wọn lọ́wọ́ pọ̀ sẹ́rà ní tá a dé yìí <laughs> wàhálà ń bẹ ìgbà tẹ́mi gẹ́ǹkà mo ní tó kọ́lọ̀ wọn làwà náà lù àwọn àáfàá ló lè débi wípé gbogbo ohun tí wọ́n lò fọ́dọ́ ká tà fún mi wọ́n ní ká mọ̀ ṣe kí ni o wọ́n ní ká mọ̀ tà fún wọn kódà ká mọ̀ tà irú ẹ̀dẹ́ tẹ́ bá ń tà tẹ́ mọ̀tà báńgà àwọn àwọn èèyàn ra báńgà lásìkò yìí mọ̀tà báńgà ìbéèrè ọ̀wà yìí pé ìwọ tó ń ta ráìsì làpò làpò <laughs> tó o lè ta ráìsì fún wọn bá a bá ní kálùfàtà wà àwọn àfa àá ní ọmọ tà fún wọn tó o rí pé kí ló fẹ́ fi ráìsì ọfẹ́ ṣe Christmas mọ́tà ìyá ìyá magnet ó ní ilé ta ráìsì Christmas alájẹ ti gba wèrè mẹ́sìn o tọ́lọ́ bá ní mọ́nì rẹ̀ ó gbé sẹ́yìn pé tí kìíní yẹn bá ṣẹlẹ̀ yóò ní tó dọ́dọ̀ àlàjì eré tí ọ̀tá láìsí fún ọdún ilé yóò ní ọdún wọn ti bàjẹ́ fóun o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa sí mọ́nì wa gbé kódà wọ́n ní tí wọ́n lásìkò tó bá jásí pé tọ́ ọba rajà lọ́wọ́ ẹ̀ profit ọmọ alára rẹ ni ó fi lọ sọdún má rajà lásìkò ọdún bóyá ìwọ ní ìsìlẹ̀ ọmọ rajà tó tó bí five hundred thousand bóyá bàtà lọ́ntà bóyá sọ tó bá ti ara lásìkò december yóò rówó yẹn ṣe christmas sọ di january kó tó lọ ra ọjà tí ò fi ní rí profit ẹ̀rà rẹ̀ ṣe kí ni o sọ̀dọ̀ tọ́dún ò kan fún un jama falila alhamd mo ṣe nǹkan kan kọ́ lọ́wọ́ sẹ́mi lẹ́sẹ̀ rí lórí ẹ̀ àwọn kèfèrí tó bá mọ̀ pé mi mo ṣe nǹkan bóyá wọn ò bá sá mi ní nǹkan lórí nígbà tí mo fi wà ní school kibla bàbá tó ní kibla kọ́ lọ́sọ̀ àbáyẹ̀ lẹ́sàn rí kì í já àwọn sáfù ẹ̀ on the twenty five for every month alhaji ò ti sanwó àwọn staff ẹ̀ gbogbo ọdún tèmi ló fẹ́ mi gbowó lọ́ọ̀dì twenty six ní twenty five ńlá tí ọ̀pọ̀lọpọ̀ wa táwa náà ní ṣùkúta nílé iṣẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pọ̀lọpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀bẹ̀rù ọlọ́run èmi ò ní ẹ̀sọ́ ní ètí ara mi o èmi ìjà àwọn sáàfù tèmi lówó torí mo ti kẹ́kọ̀ọ́ láwọn ibi tèmi ti ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sùkú wọn ọ̀bẹ̀rù ọlọ́run èmi ni mo sọ bẹ́ẹ̀ mo sọ lámìsì ọ̀dọ̀ wa ń jọ tí wọ́n ní ṣe wá sí i má fún mi wá sí mọ́tò bá ní wá sí mi lé tí n bá ráyè bá yín sọ̀rọ̀ yín sòdodo fún yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ́ ní skul ẹ jẹ àwọn sáfù yín lọ́wọ́ ẹ̀yin dìvẹ́lọ́pù skul yín ebi ń pa àwọn tíṣà ẹ ń jẹ àwọn lọ́wọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ ṣe mùsùlùmí gidi ẹ sọmọ lẹ́yìn ànábì tòótọ́ ṣèbí wọ́n ní ẹsanwó oṣù òṣìṣẹ́ kọ́bílà á ń yẹ̀jú fà árọ́kù kó gbòòrè tó bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run ọ̀ndà afẹ́yìn kọ̀dá ẹ̀yìn ọ̀wà ń pàkọ́dà fáwọn sáàbù yẹ ìṣẹ́yìn gidi ẹ̀ ìsọmọlẹ́yìn ànábì gidi làyí nínú àdúkọ̀ àtàwí ìbàdàn àkè má yí mú ní náà sí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ẹ ẹ lánìyàn ju sáwọn tó ń bá yín ṣiṣẹ́ ẹ̀yin ọjà wọn lọ́wọ́ ẹ máa fọwọ́ develop skul yín ẹ̀yin nígbà wájẹ nígbà skul rẹ bá dọbẹ̀ sọ́wọ́ lọ àwọn sáàfù yẹn pé ó ti á dọbẹ̀ báyìí ó ẹ máa ṣe fọ́dún mẹ́ta ẹ̀yin náà wá gbà bẹ́ẹ̀ ibi ẹlòmíì tó láwọn ọdẹ gan sáàfù ni ó tó máa ṣe náwó kò lé fún five hundred ibi ẹlòmíì tó tó ta fún four by four mílì ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn tẹ́mi mọ̀ tí wọ́n sa sáwọn èèyàn wọn Ọlọ́run máa ń gbé wọn ga bàbá yẹn rẹ̀ twenty five wọ́n ti sa sálárì ṣùgbọ́n tó bá jẹ́ December torí àwọn kírísítẹ́nì díẹ̀ tó wà ní sísítẹ́ẹ̀mù wọn tọ́jú bá wọn ṣiṣẹ́ wọ́n á sanwó lọ́ndì twenty two káàlì lówó ṣe Christmas mo ṣe kútúbà <laughs> tó lágbára ara kó o kún ọ lọ́wọ́ ní kó o sọ. alájì wà kékeré sá ṣé ìtẹ́ẹ̀dì náà ṣe yẹmu alájì ẹ má sanwó twenty two twenty five náà ni ẹ máa san eh, eh, I just consider ẹ má consider àwọn normal ẹ eh, tẹ bá sọ̀rọ̀ ẹ ẹsẹ̀ ètò bá jẹ́kọ́ lọ́la láti mo ní fún nǹkan alẹ́ ni ẹ̀sán tẹ́ pé kérésì ó ṣe kí ni o yóò ti bọ́ eh, yóò lò fún january one òun ló ní wàhálà alẹ́ ayé ẹ̀ látọ̀dún náà ni bàbá yẹn ò fi sanwó twenty two mọ̀ ní december twenty five náà ni wọ́n san yes correct torí pé twenty two tẹ̀sán yẹn ẹ ti jẹ́ káwọn náà feel like pé àwọn náà exist kiri yóò iṣẹ́ sùkú mùsùlùmí àwọ̀ ọ̀fọ́lá ẹ̀yọ́ àwọn tiwa iṣẹ́ sùkú ti ẹ̀yọ́ fẹ́ sọ wọ́n di kèfèrí èèyàn bú lẹ́yìn kírísẹ̀ náà èèyàn bú ní àtọ́dún ẹ̀ mo ti ẹ má sanwó twenty two mọ̀ ní sẹ́ńbà o ẹ má san twenty two ó ṣòro pé àwọn náà mọ̀ fílà ìpá àwọn náà tẹ twenty five tẹ ẹ mọ́ san lọ́dà mọ̀ náà ní ṣe kéde o tọ́ba wa jẹ́ léyà tí léyà bá jẹ́ pé àràǹdì kíni ni wọ́n á ti san alẹ́ àdà twenty five àmúlẹ̀ hàn ẹ̀ẹ́tọ̀ gbalada lórí kéde o lórí ilé àwa la ní system wa ọ̀pọ̀lọpọ̀ ayé tẹ́jọ́ pọ̀ bàyẹ̀tọ̀ náà ṣé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀jẹ̀ sàn kankan ìgbà mi àmì ìrànṣí pé ó ń súnà ní wa a sì ṣe tọ́ta kó súnà àwọn ẹbí táwọn fojú òkè ẹ̀yìn tòkòtò lè fòkè wà láyẹ̀ lómi inú wọn ń pàtíìsì ìtì ìsìláàmù kọ́ wa jọ ọ̀pọ̀lọpọ̀ yìí mọ́mọ́ tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá mi náà tà ní sùkúù ṣe bá mọ́ tí ṣẹlẹ̀ kálukú yẹn bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ káwọn èèyàn orí ẹwà súnà lára yín iléyádé ẹjà wọn sáàfù yín lówó wọ́n fi bànújẹ́ ṣe léyà ẹlẹ́wà náà lílé lọ́ọ́ yẹ́wọ́ kan sanwó wọn náà Ramadan àwọn sáàfù ní ìbànújẹ́ ṣe Ramadan ìwọ pa tọ́kì ilé rẹ wa àtìyàwó rẹ àtàwọn ọmọ ẹ̀yìn ń gbádùn àwọn sáàfù ní ìbànújẹ́ ṣe léyà ẹ̀yìn náà fẹ́ẹ́ dájú mọ̀ bí kalé táwọn ìṣe ìjọba láti láti gbogbo rẹ̀ jíìmù rẹ̀ pàápàá sẹ́kọ́ńtà àmú rẹ̀ yìí ìbànújẹ́ ló ìṣe ìjọba fi ń ṣe léyà iná fi ń ṣètúnú àwẹ̀ kódà làwọn kírísítẹ́nì ẹ wà gbà àwọn ẹ̀ṣẹ́ ẹ sọ èèyàn máa ń yáwó ẹ má ti fẹ́ sùn kalẹ̀ ọ̀ yáwó ṣètúwà lọ́gbà àwọn èèyàn bí iṣẹ́ ọ̀gá tó ọ̀gá tó wà láàrú ọ̀sẹ̀ kí ni o wọ́n bá ti tọ́ ẹ̀kan ṣe wọ́n wá sùkúù wọ́n kọ́ ọmọ wọ́n máàkì rẹ́gísà wọ́n sẹ́ẹ̀tì exam question wọ́n máàkì ẹ̀ sanwó oṣù wọn táwọn ọmọ ọba sanwó lóòótọ́ làwọn mẹ́jọ lọ owó yá nígbà táwọn ọmọ bá sanwó ẹ̀wá ọ̀pọ̀lọpọ̀ àná àmọ́ gbá gori ọlọ́run mẹ́lẹ̀ èmi ò tí ì fọ́ pàìtọ́ kan láyé kó ní ah wàlẹ́ àwọn ọmọ wa ń sanwó àwọn ọmọ wa ń sanwó èmi ò tí ì rí láyé pé ah wàlẹ́ owó wa ń wọlé náà kọtíbà tí wọ́n sanwó rí sùkúù ọmọ ọ̀sanwó rí wàlẹ́ ah wọ́n já lọ kó sí sùkúù tó bá ti lọ school business kódà àwọn school lálátà àwọn èèyàn ìmí ní gbèsè ten million níta bórí bá ṣe tó ní máa ṣe kí ni o ní máa ń fọ olórí ni àwọn èèyàn owó ọ̀wọ́lé owó ọ̀wọ́lé o pòpáyítọ̀ ti ralẹ̀ owó ọ̀wọ́lé o ó ti ń kọ́lé lọ owó ọ̀wọ́lé o wọ́n fẹ́ ìyàwó kejì owó ọ̀wọ́lé o ìyàwó kẹta múra owó ọ̀wọ́lé o ó ń gun mọ́tò ẹ máa tara ẹ̀ bẹ̀rù Ọlọ́run ní ṣe gbogbo yín ẹ lọ kọ́sì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kẹ́ ẹ máa sanwó àwọn òṣìṣẹ́ yín lásìkò ń tọ́wọ́ àánú súnà nìyẹn alimoyim nípa aṣọ níbẹ̀ ni pé ìwọ náà wà á rẹ̀ ọ wá ní kẹfìrì inú sísítẹ́ẹ̀mù rẹ ọ wá torí ọ kérésì ọ wá fún lẹ́bùn kírísímàsì ó ti kún lọ́wọ́ o ò ṣe tọ́lọ́ ń fẹ́ níparí tọ́lọ́jọ́ ti lọ ọ̀rọ̀ ká jẹ oúnjẹ wọn masala tọ̀wílà ṣùgbọ́n kùlásọ̀tù lè kọ́ọ̀lù sẹ́ẹ̀rọ oúnjẹ ọdún wọn pẹ̀lú ń tá a ti ṣàlàyé yìí ìtọ́kọ̀nilẹ̀ ni pé ọdún kírísímàsì kìí sọjọ́ ìbí jésù òòṣà ni ká jẹ ntí wọ́n bá pa fún nǹkan míì lẹ́yìn ọlọ́run èèwọ̀ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n kìláàfù tó wáyé láàrin àwọn sàábé pàápàá ìyá wa Aisha Abu Darda àtàwọn sàábé kọ̀ọ̀kan oúnjẹ ọdún àwọn alùlìkìtà sẹ́ẹ̀rí ẹ kọ́ mistake àwọn tó bá jẹ́ Christian àti Júù oúnjẹ wọn tí ọba kan kí ń so oúnjẹ ọdún wọ́n ń ṣe súná ọmọ wọ́n ń ṣe wedding wọ́n kó lọ tuntun ọ̀rà mọ́tò lọ́ba bisikíìtì gbogbo eléyìí àlàálì àjẹ́ tí èbá ti ṣe pé wọ́n fi sọ rí òòsà kìí ṣe fún fi ṣe kórè nọ́mà ànáwó táwa náà máa ń ṣe àjẹ́ ṣùgbọ́n tó bá ti fi sọrí ìkan nínú àwọn ṣíríkù wọn èyí tó nílẹ̀ nọ́ọ̀rọ̀ àwọn àfáà ní kámọ̀jẹ́ kámọ̀jẹ́ kan náà àwọn tí ń jẹ oúnjẹ kí ni ọdún ẹ̀bọ só ti yé ní ìsìn abẹ́lọ́ ọlọ́run jẹ́ ká gbẹ́sìn ẹ̀yẹ yìí òjá sì lè máa lò ó ọdún sọmárìlì ní ti ń jọ́dún lọ́dọ̀ ọlọ́run kọ̀kọ́já iléyà ìtúnu àwẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ọdún jímọ̀ kan gbogbo àwọn ọdún yòókù ìrègbè lásán ni kọ̀ọ̀kan wá ká má dà sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.